أحد إلا غلبه متفق عليه أتد أبو هريرة رضي الله عنه كلهم كبان ينسي وصعوك أنا محمد صلى الله عليه وسلم مسلم يبايك dáúdá yìí tí ń jẹ́ ẹ̀sìn nǹkan ọ̀rọ̀ ni ẹnìkan ni wọ́n á ní mú nǹkan kan lé kókókó nínú ẹ̀sìn yìí àfi kẹ́sìn náà lẹ̀ mọ́lẹ̀ kẹ́sìn náà borí rẹ̀ àdéhùn ìbẹ́ni sọ̀yìn bọ̀kọ́ rẹ̀ sọ̀yìn muslim eléyìí ni ètò wa ètò àdéhùn ló sọ̀kọ́ èyí tí àwọn ṣẹ́kọ̀ wa àwọn òṣà Abdulfatah Ìsàrùmí tí wọ́n ń darí tí ń jẹ́tò yìí ní gbogbo ọjọ́ Jímọ̀ gbogbo ọjọ́ Friday nírọ̀lẹ́ látago márùn-ún tago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀yìn ìkànnì alábàríkà Royal FM ninety five point one nílùú Ìlọrin ní Kwara State gbogbo tí bá rú wa lójú nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kọ̀ Abdulfatah Ìsàrùmí sórí aago wọ̀nyí zero eight one zero three three. 511549 lẹ́ẹ̀kan sí 081 033 51549 جزاكم الله خير الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأده الله فلا مضل له ومن يذلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة كل ضلالة في النار ọpẹ́ ni fún ọlọ́run ọba ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run kó bá ànábì Muhammad gbogbo àwọn sàhábà rẹ̀ gbogbo àwọn aráalé rẹ̀ gbogbo ẹni tí ó ń tọ ìlànà annabi sallallahu alaihi títí tó fi di ọjọ́ ìgbìndé alkiyama kọ́lọ̀n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kọ́lọ̀n fi kárí gbogbo wọn. àwọn àti à ń gbọ́ ètò Royal FM ninety one tí a máa ń pàdé ní gbogbo ọjọ́ jùmọ̀ àbáyé akéwà pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. naam ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni gurbatu diin bí ẹ̀sìn ọlọ́run bó ṣe ń di àjòjì ní orílẹ̀ ayé bí tí mo fẹ́ lọ lónìí yóò jẹ́ àkíyèsí láńlá fún àwọn tí wọ́n ń ṣẹ̀sìn àjòjì yìí ìyẹn ni pé tí wọ́n wò pé bí anabi sallallahu alaihi wasallam ṣe ṣàdéhùn wípé àwọn tó máa ń ṣe ẹ̀sìn tí ń dàbí àjòjì tó ipò ń jẹ́ ìbámu pẹ̀lú al-Qur'an àti sunna ní àsìkò táwọn èèyàn ti gbé àdádálẹ̀ àti ìyapa súnà tí wọ́n ti gbé kan rí tí náà làwọn máa ṣe sọ̀rọ̀ tó bá wá dúró pé ń hàn ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam làwọn máa tẹ̀lé àwọn tó bá wá ń sọ oríṣiríṣi nípa wọn bóyá ìmáàmà sọ ni bóyá àgbọ̀ sọ ni bóyá àṣìṣe láti sọ ni sọ mo fẹ́ kí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí yìí kó jẹ́ àlàyé fún wọn. bákan náà àwọn tí wọ́n ń gbìyànjú láti súnà Nabi sallallahu alaihi wasallam náà kó yé àwọn náà wípé ìntó ń jẹ́ ìlànà alghuraba àwọn ẹni àjòjì tí wọ́n ń ṣẹ̀sìn àjòjì ìlànà wọn rèé lórí kíni lórí àwọn alìsúnà àbí alghuraba pẹ̀lú àwọn òbí wọn والديهم ọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń gbìyànjú láti tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi so báwo ni àwọn èèyàn ṣe máa ń ṣe pẹ̀lú àwọn òbí wọn ẹ̀rí ẹni tó bá fẹ́ ń jẹ́ al tó fẹ́ wà nínú àwọn ghuraba yajibu alayhi an kọ́kọ́ àwọn òbí rẹ̀ lé sílẹ̀ inú mo fi máa mú àwọn ọ̀rọ̀ wa láti inú al-Qur'an láti inú hadith anabi sallallahu alayhi wa sallam láti inú ọ̀rọ̀ àwọn tó ń jẹ́ àwọn sálàfù wa àwọn aṣáájú wa sáfìrí pé gbogbo ẹni tí ó bá ń jẹ́ onísúnà anabi sallallahu alayhi tó ń gbìyànjú láti ṣe ìlànà tí wọ́n ń tọ̀ lélẹ́yìí tí wọ́n sì ní ìlànà míì tó ju bẹ́ẹ̀ lọ tó jẹ́ pé bí wọ́n ṣe ń sọ lórí afẹ́fẹ́ yìí wàláhí bó ṣe rí náà nìyẹn wọ́n ṣe ń sọ bó ṣe rí nínú náà nìyẹn bó ṣe rí nílé wọn náà nìyẹn. òun ni pé àwọn ahlu àbí al-ghuraba yahtarimuna ẹni walidayhim wọ́n a máa pa àwọn òbí wọn méjèèjì lé taba'an lima fi kitabillahi wa rasulihi ni láti máa fi tẹ̀lé àwọn ọ̀rọ̀ tó wà nínú ayal Qur'an àwọn ọ̀rọ̀ tó wà nínú àdìsọ Nabi sallallahu alaihi wasallam pàtó ṣe pé tó ń jẹ́ ìpínlẹ̀ ọ̀rọ̀ wọn náà tó kú nìyẹn wọn ò ní nǹkan kan mí tí wọ́n ń tẹ̀lé ju pé kí al-Qur'an wí kí ni ọba ọ̀pá nusratu Luqman wọ́n pàṣẹ nusratu Isra sọ́jú kí mú láti nusratu Isra olùwọ́bá ni wa qada rabbuka alla ta'budu illa iyyah olúwa ní àṣẹ èmi ọlọ́run sọ́tò sọ́ra twenty three olúwa ní èmi ọlọ́run mo pàṣẹ fún yín títí ẹ gbọ́dọ̀ fún ẹlòmíì illa ìyá àfẹ̀mí ọlọ́run nìkan ṣoṣo lẹ́yìn ìgbà tó sọ yẹn táwọn ni wa bil walidayni ihsana ṣùgbọ́n kan náà àwọn òbí yín méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn ẹrẹ ráfàlà sí abẹ́ wa bil walidayni mana dandan àṣẹ ọlọ́run náà ni kí ọmọ kó ṣe dáadáa sí òbí rẹ̀ náà ni alhassan يعني البصري الحسن البصري عليه رحمة الله gbàtún ń ṣàlàyé nípa ìṣe dáadáa sí òbí ó ní àá láà abúléìs abúléìs ni ń tóbi lè jẹ pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala abúléìs as-Samarqandi ń tó bá ṣe pé ọlọ́wọ́n bá bá ti ẹ̀pá wá láṣẹ gan ni law lam yadhkuru Allahu ta'ala wa lam yusa bi ihsan ila al-walidayn لكان يعرف بالعقل أن إحسان إليهما واجبا kódà kí wọ́n sọ fún ọkùnrin ọlọ́run wí báyìí ànábì wí báyìí ọmọ ènìyàn gbọ́dọ̀ mọ̀ pé dandan náà ni òbí gbọ́dọ̀ ṣe dáadáa ni pé làákàyè ọmọ ènìyàn gẹ́ yíye pé á ọmọ gbọ́dọ̀ ṣe dáadáa sí òbí bí lè ń ta tó ní pé ọba ó pàṣẹ pé dandan ni ó sí òbí yín ó túmọ̀ sí pé kullu man arada an yakuna min al-ghuraba ìgbẹ́n tóun náà bá fẹ́ wà nínú àwọn àjòjì táwọn polongo yìí ní kí anabi sallallahu alaihi wasallam ní pé á ah, ní kí àwọn olóríire èèyàn nìyẹn àwọn olóríire èèyàn náà nìyẹn ìgbẹ́n tóun náà bá fẹ́ wà nínú wọn tó kù fún náà ni pé kóun náà tètè mójútó ìṣe dáadáa sí òbí ọlọ́run ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ tí imma yablughanna indaka al-kibara ahaduhuma aw kilahuma káti wá nípa àwọn méjèèjì wọ́n ti dàgbà sí ọwọ́ rẹ àbọ̀kan nínú wọn ni ọlọ́run ní wala taqul lahuma uffin ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sí wọn gbogbo tó bá ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbùkù ẹ gbọ́dọ̀ gbogbo ìṣesí tó ẹ lè rí ẹni tó ń gbìyànjú láti wà nínú àwọn táwọn ṣàlàyé yìí kọ́ ni ní yìí kọ̀ọ̀kan kọ́ wá àwọn òbí òun ọ̀rọ̀ àbùkù sọ sí wọn ìbálò àbùkù bá wọn lò láéláé ọlọ́run ni wala tanharhuma ẹ gbọ́dọ̀ jágbe mọ́ wọn ní ọ̀rọ̀ àpọ́nlé tó dájú ní kẹ́ sọ sí wọn ní nínú suratul ankabut olùwà tó sọ́nà kí wa wasayna al-insana bi walidayhi husnan olùwà ni mo ti pàṣẹ fún àwọn ènìyàn pé dandan a gbọ́dọ̀ ṣe dáadáa sáwọn òbí wọn wọ́n ni wa in ja'adaka litushrika bi ma laysa laka bi ilmun fala tuti'huma ilayya marji'ukum fa unabbi'ukum bima kuntum ta'malun ẹjọ́ ra àlápàá yóò náà ìní ti wà bẹ́ẹ̀ bákan náà ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala inú suratu lukumanu náà ọlọ́wọ́n bá ní wa wassayna al-insana biwalidayhi حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير bí àwọn ayà ẹ ṣe wá lóríṣiríṣi náà tó pé àṣẹ ọlọ́run sáà ń pa fún àwọn ọmọ ènìyàn ìpè á ah, àfikẹ́ ṣe dára sáwọn òbí yín o kẹ̀kẹ́ ṣe dáadáa sáwọn òbí yín tó dáadáa yẹn gbogbo ìgbà gbogbo ààyè gbogbo àsìkò olúwa bá ní ìgbàgbọ́dọ̀ ṣe dáadáa sáwọn òbí wa tó léyìí ohun tí gbogbo ẹni tí kò bá yé nítorí jẹ́ ìlànà ahlu sunnah wal jamaa tìjà alwalidain sí àwọn òbí wọn bó ṣe rí lélẹ́yìí kò yàtọ̀ àṣẹ tó sì ń pa ìpèpè tí ayélujára náà ń pèpè ní gbangba àti ní kọ̀ọ̀kan náà lélẹ́yìí gbogbo ẹni tó bá ṣe pé ó ní òun ṣe súnà Nabi sallallahu alaihi wasallam tó wá jẹ́ pé yóò wá ní òun máa fi rí ọmọ gbá bàbá rẹ̀ wọ́n máa fi rí bá ọmọ gbá ìyá rẹ̀ kò ní láti bọ̀ tán yìí mọ̀lẹ́bí tiẹ̀ náà dàrú ni ayé tiẹ̀ náà dàrú alìkèyàmọ̀ rẹ̀ dàrú ni kò ní kọ̀ọ̀rọ̀ rẹ̀ ò ní yanjú láyé ni àmọ́ tó bá ṣe pé wọ́n pèpè irú nǹkan báyẹn ṣe pé dáadáa ni wọ́n ń pe ọmọ sí pé mọ̀ṣẹ́ dáadáa tó bẹ̀rẹ̀ o ayé wọn dà o àlùkìyàmọ̀ wọn rọrùn o àlámọ̀rẹ́ wọn ó tó o mọ̀lẹ́bí wọn ó dùn ọ̀rọ̀ wọn ọ̀mọ̀ tó sí ni. torí pé kí ni àwọn awuyewuye ọ̀rọ̀ oríṣiríṣi ẹ̀rì pé mo sọ lẹ́ẹ̀kan ike ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó wúlò fún àwọn tí wọn ò mọ ẹni tí alùsùn náà jàmọ́ àgbé lọ́wọ́ àti ẹni tó ṣe pé nǹkan gán gbìyànjú láti fẹ́ ṣe súnà tó a ṣe pé bóyá kò tí ì mọ ohun tí dáhùn àyẹn tí ń pè wọn sí kò tí ì mọ̀ kò tí ì mọ̀ sòkòlò lè mà wípé gbogbo ohun tó bá lè wù kí òbí ó ṣe èèyàn gbọ́dọ̀ jágbe mọ́ wọn wọ́n gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù fún wọn. tò àbábá ṣe ń sọ yìí tọ́lọ̀ ní al-ihsan wajib ilayhi dandan oníkéyìn ò ṣe dáadáa tí wọn. so lára ìṣe dáadáa tí wọn òun náà ní tawqir kí ọmọ pọ́n wọn lé kí ọ bọ̀wọ̀ wọn kí ọ kó bíyàn lé kí ọ bọ̀wọ̀ rẹ̀ kí ọ respect wọn kí ọ họ́nà wọn ẹ̀rí ihtiraman la'iqan bi shara'i Allah subhanahu wa àwọn àpọ́nlé tó ṣe déédéé òfin ọlọ́run tí kò ní yapa rẹ̀. ẹ̀rí ibi tí ọ̀rọ̀ ti ma ń wà nù. àmọ́ ti bẹ́ẹ̀ náà tó bá ní kò ṣe àpọ́nlé tí kò bá òfin tọ́lọ́wọ́n bá mu sọ ẹ ayé àti wọn kàwọn ti ń bẹ kí wọn aláṣẹ kó òfin ọ gbọ́dọ̀ ọ jágbe ọ gbọ́dọ̀ ṣe ọ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ burúkú sí wọn o ní ṣe nǹkan tán ní ṣe o sì gbọ́dọ̀ jágbe o sì gbọ́dọ̀ sọ̀rọ̀ àbùkù sí bákan náà ìṣe dáadáa sí òbí mo fẹ́ mú àpèjúwe ihtiram at-tawqir wa tó ẹ wo Tufayl radiyallahu anhu oníjọ́ kan ra'aytu rasulallahi sallallahu alayhi wa sallam kí ló ń rí ànábì sallallahu alayhi wa sallam oníbí ànábì ṣe tó ń rí ànábì sallallahu alayhi wa sallam ànábì ń pín ẹran fáwọn èèyàn ní àyíká tó pè ní Ja'arana yuqsimu lahman بالجعرانة وأنا غلام تفيل نقول مكر نقول ونف أقبلت امرأة إنها باريو بين قلبين كبايو فلما رآها رسول الله صلى الله عليه وسلم وتنبي لأبن يطيو النبي بسط لها رداءه النبي كما هو قياني واحد النبي كياني يسمون النبي واتي تكالفون كيو فوني سبيشا النبي فوني سبيشا ونو قيا ẹ jókòó sí àyìn nàtà nàbí kìtà nàbí ẹ jókòó sí àyìn tùfẹ́ lọ àwọn wọn sọ pé ta lẹ́nu yìí kọ́ọ̀lù umuhu lẹ ti àrùdọ̀ àìtìhù ẹ̀yàn ni ní àyà tó fún ànábì sọ̀rọ̀ àsálàmù lọ́yìn ẹ̀ni kí ó sì ìyá tó bí gángan o tó kẹ́fílẹ̀ mà ipe ìlànà tí ànábì sọ̀rọ̀ àsálàmù là kalẹ̀ tí súnà ànábì là kalẹ̀ àkọ́lé tó ga jù náà ló wà fún àwọn òbí tó bí ni sọ Ibn Sirin nínú àwọn tí wọ́n jẹ́ àwọn àfa ńláńlá ní ojú ọ̀nà alugọ̀rọ̀bá yìí náà ni ní ojú ọ̀nà àwọn àjèjì yìí Ibn Sirin alayhi rahmatullah gbàtà wọn fáwọn ṣàlàyé ìṣesí rẹ̀ ń tó bá wà lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ẹ rò pé ẹni tí ara rẹ̀ ọ̀dá ni ẹni pé ẹ rò pé ẹni tí kò lè rìn dáadáa kò lè sọ̀rọ̀ dáadáa ní afalala yóò máa ṣe núọ́núọ́núọ́ torí pé kíni torí pé kì í fẹ́ kí òun kó máa pariwo níwájú màmá òun kó máa sọ̀rọ̀ níwájú àwọn òbí òun so yọrọ àwọn sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ẹ́jẹ́ tó torí pé kí ni kò fẹ́ bọ́ sí wàhálà tẹ kò lẹ́ ọmọ òfin kò sì fẹ́ bọ́ sí wàhálà tẹ nìhar homa kò fẹ́ kí òun kí ni ẹ̀hún ṣẹlẹ̀ látọ̀dọ̀ wọn pé ẹ eh, kó wọn jáde mọ́ wọn kó wọn sọ̀rọ̀ tí ó jọrọ àbùkù sí wọn yóò máa ṣe núọ́núọ́ ẹ̀rí bọ́mọ tí ó bá fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba bí ó ṣe máa rí nìyẹn tábà wá ń sọ pé àwọn gùrọ̀bá àwọn àjòjì èèyàn tí wọ́n ń sẹ́sìn ọlọ́wọ́n ọba tí àwọn èèyàn ń sọ wọ́n lẹ́nu tí ò sì tọ́kàn wọ́n torí pé àwọn àtọ́lọ́run àárín wọn náà làwọn fẹ́ kọ́ mọ́ àwọn ọmọ ṣojúṣe yẹn fáwọn òbí Allahu Akbar àwọn òbí ó sì mọ parọ́ mọ́ wọn wọ́n mọ̀ ṣe dáadáa fún wọn ó sì mọ̀ ní wọn ò ṣe ṣùgbọ́n jù kí ní olè bàjẹ́ fún wọn o ànábì tí lóòrè bàjẹ́ fún yẹn ẹ wo nàbí ọlọ́ Ibrahim tí mo sọ̀rọ̀ rẹ̀ níjẹ̀jọ́ nípa ọ̀rọ̀ hijira ó ṣe dada tó bì gbogbo ẹ̀ ló ṣe tó bì àwọn tó ń ti bẹ́ẹ̀ náà kò fi ijọ́ kan kó fi bú òbí rẹ̀ rí òbí rẹ̀ tún gbogbo ti débi pé òbí lè sọpọ́tì àwọn aráàlú pé ọyá ìjájọ pa so wọ́n ti jọ dáwọ́ jọ bàbá náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fa wọ́n sì dá iná wọ́n sì ju ọmọ sínú ọmọ rẹ̀ sínú náà òun sì dákẹ́ wọ́n sì ń wọ̀ àwọn òbí mi náà ń bẹ lásìkò yìí wọ́n lè ṣe bẹ́ẹ̀ fọ́mọ ṣùgbọ́n bá tẹ̀lé irú wọn lè ṣe ní tí ọjọ́ bẹ́ẹ̀ wọ́n fọ́mọ gbàtóbi ọba máa sọ fọ́mọ wàláhì wàláhì sẹ́rí wàláhì ní fẹ́ ọ̀run orí afẹ́fẹ́ mọ wà tó fi ọmọ sọ fọ́mọ pé kí wọ́n yìí kó kú gan ọ yájú kó súnà tó ń ṣe yìí lọ subhanallah alazim kọ jáde láyé ni mo lè gbéjẹ fún ọ yìí gan ní ọ̀rọ̀ oríṣiríṣi ojú wa ń rí ìtì wa ń gbọ́ ẹ̀rọ jẹ́ pé ṣètánù kó sáwọn èèyàn nínú ni ṣùgbọ́n àwọn nǹkan yìí tó ti bẹ́ẹ̀ náà àwọn ọmọ yìí ẹ̀ní rí tí wọ́n jáde tí wọ́n á bú wọn tí wọ́n tí wọ́n ẹ̀ní rí kan ṣe bẹ́ẹ̀ kò ní ṣe bẹ́ẹ̀ so òun ni pé tó bá ní ihsan ila alwalidayn bí tó bá ní sọ ilẹ̀ alhassan and birru alwalidain alhassan bá sọ́dọ̀ wọn bí kíni jẹ́ birru alwalidain bí bóòlù yẹn ṣe máa ṣe ra sóbì yàn ó ní an tabudula la umar mamalak tó bá ti di pé òun bò náà ń rí ọ̀nà owó òun rí jẹ òun rí mu máa ná fáwọn òbí rẹ̀ bákan náà wàtò tó rí òhùn máa fi máa àmàrà kó o sì máa tẹ̀lé wọn àti tó bá pa ọ́ máa lẹ́mú tẹ́kùn máa ṣìyà bí ìbá ṣe pé wọ́n ní kò ṣẹlọ́run ثم وقل واسي بآية ثم رعلق لك اللهم أني وإن جاء ذاك أن الإنسان بوالدي إحسانا وإن جاء ذاك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي إلي مرجئكم ونبئكم بما كنتم تعملون قلوا باني ìgbà tí mo ti ṣàtọ́lẹ̀ fún yín tán pé mi nìkan ni kẹ́ ẹ máa sìn ẹ ṣe dáadáa sáwọn òbí yín àmọ́ o tó bá wá ní kẹ́ ẹ̀yin jẹ́ ẹ̀dáàkẹ́ àìlẹ̀ àǹtó ṣoríkà bí táwọn méjì bá wá ń tó bá wá ń gbọ́ níyànjú wípé kó o ṣẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba ẹ̀rí ibi tẹ́lẹ̀ ní ọ̀wà hamọ́ nìyẹn pé lẹ́yìn ẹ bọ́ kò sí nǹkan míì máa ẹ́ ẹ́ òkú alábọ̀ kéwú àbọ̀ kéwú ló ké níjẹ́ báwọn wá rí báwọn àbọ̀ kéwú náà ló ké tí n bá lè sọ pé o kéwú torí kò sẹ́nìkan láyé tó sọ nínú àwọn àfa ẹ̀sìn láyé lájọ tí ẹ tẹ́sí àná sọ̀rọ̀ sọ́làmù ti ń bẹ láyé ipe tọ́ ẹ̀tún mùtùláfà náà lọ́wọ́ fún òbí kódà fún gbogbo ẹni tí wọ́n bá ní kí wọ́n tẹ́sí àná lọ́wọ́ sọ́làmù tí ì sọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ni tán àtò mútìlákà náà lọ́wọ́ àfọ́ torí pé tí wọ́n bá ti sọ é ìyẹn yẹ ni é tẹ́ni ká ah, so torí pé kí ni inna Allaha wa rasuluhu la ya'murani bil ma'siyah inna Allaha wa rasuluhu la ya'murani bil ma'siyah àwọn òtí ẹ̀ ní pọ́lá ṣe bí kò ṣẹlọ́run àmọ́ ẹ̀dẹ́ ọlọ́run ẹ̀dẹ́ ọlọ́run mi lè pẹ̀dá láṣẹ bí kò ṣẹlọ́run tó gbogbo tí wàá ti wá mú yàn ṣẹlọ́run omi ènìyàn gbọ́dọ̀ ṣe ní tí ó bá mú ọ lọlé tààdá sínú hákò ẹni ẹlẹ́ni ọgbọ́dọ̀ tẹ̀lé òbí rẹ̀ yẹn pé ìtumọ̀ rẹ̀ ni pé tí ó mú ọ lọlé tẹ̀lé ráìtì oní ráìtì tòkan wá ní kí ló dé ó ní bàbá mi ló ní kí n máa nà torí kí ni ó ṣe bàbá mi ó wú bàbá mi wá ní máa nà wọn náà ní à ah, àti tí mi bá ti pààyàn máa ń tẹ̀lé irọ́ o so ìyẹn náà yàn ọkọ àbí ah, kí ló ṣe àní ó ní ọmọ náà yàn à ah, irọ́ o àbí ọyá fọ́ létí kí wọ́n ló ti fọ́ létí ká o wọ́n ní kí ló dé mi ló ní kí n fọ́ létí à o so gbogbo ohun tó bá ti jẹ́ pé èèyàn ó ṣe lọ́hùn àbí èèyàn ó ẹsẹ̀ àgẹ̀rẹ̀ sí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ìyẹn tẹ̀lé òbí yẹn bẹ́ẹ̀ òní tẹ̀lé òbí rẹ̀ bẹ́ẹ̀ tó òun náà ní ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam tó ní la ta'ata li makhluqin fi ma'siyatil khaliq torí pé a kì í tẹ̀lé ẹ̀dá kankan táàmù wá fi ṣe ọlọ́run tó dẹ́dà kó lọ fẹ́ wáyọ̀ nu ènìyàn kó wá jẹ pọ̀ mọ̀ ṣẹ́ lọ́run tó náà ni gbogbo táwọn èèyàn bá ń wí nípa ẹni tó ń gbìyànjú sún náà ah wọ́n ti wá gbé mílíkì fáwọn ìyá wọn wọn ní kìnní kan ẹ̀wà ń kọ́mọ táwọn òbí wọn lọ́wọ́ kò sí jíjẹ́ báwọn ìlànà lẹ́yìn sọ̀rọ̀ àtàlà ní kọ́kọ́ àti ní gbangba náà làwọn sọ yìí bó ṣe rí nìyẹn bó ṣe rí nìyẹn àmọ́ ìtẹ̀lé yẹn ń ta gbọ́dọ̀ yán òun náà ni pé ìtẹ̀lé òbí ṣe dáadáa tó bí ìgbó àṣẹ òbí ó ní àlà ó ní àlà kéṣeké gbogbo nǹkan náà lọ in tó bá ti jẹ́ pé ìyapa àṣẹ ọlọ́run ọba ni ìyìn tẹ̀lé ìyìn gbọdọ̀ tẹ̀lé yàn anabi sallallahu alaihi wasallam ẹmu ti ka hadisi lẹ́ẹ̀kan tó bá kan náà ah, ibn hajar alhaisami aleyhi rahmatullah wọ́n ní pé tá a bá ń wo pé òbí pàṣẹ pé a kì í mọ̀ ṣe gbogbo àṣẹ náà láàmà tẹ̀lé wọ́n ní wa ayéṣu náṣà أمر الوالد عن مجرد الحمد لم يلتفت إليه wọ́n ti ọ̀rọ̀ bá jáde lẹ́nu òbí báyìí tó ṣe pé tó bí yẹn wá ń sọ yẹn rí pé ọ̀rọ̀ tí ò mú tó ni mujarrad alhamd títí ẹ̀kan rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ọba mu ni wọ́n ń sọ yìí pé kí n máa àṣẹ tán pa mí yìí lam yultafat ilayhi à níwò akhadhan mimma dhakara wal a'imma fi amrihi fi amrihi li waladi bi talaqi zawjatihi kódà kó jẹ pé bàbá ní bá ń sọ fọ́ọ̀mù àbí ìyá ni bá ń sọ fọ́ọ̀mù pé kọ ìyàwó rẹ kalẹ̀ ó ní dá lóhùn ìyàwó tí ó ṣe ọ́ bóyá ìyàwó sì nǹkan tó dùn ìyá ìyàwó ni ọ̀yà lè kọ kalẹ̀ àà irọ́ ó ní kọ́ ó sì nǹkan báyìí fún mi nkí ló ṣe fún ìyá sọ tó bá ṣe fún ẹ ó sì bẹ̀bẹ̀ yóò sì tán kọ́ra tó bá kó báyàwó wí ni bá wí kó tán àwọn pé àwọn ìyá mi náà ní kọ́ kalẹ̀ àà irọ́ o kò sí iyàn nínú òfin ọlọ́wọ́ bá so irú àwọn nǹkan yìí òun la gbọdọ̀ mọ̀ bẹ́ẹ̀ ni kóbi kan máa pọ̀ ọmọ láṣẹ ní tí ò sí nínú òfin ọlọ́run kóbi ni ọmọ gbọdọ̀ lò jáàbù má ẹ̀ kìí ṣe jáàbù yéléyéle ta ní òbí rẹ̀ táwọn ń sọ̀rọ̀ ìjáàbù ìjáàbù tó nípa tí ìsìláàmù ní ká lò ìjáàbù tó gùn tó kanlẹ̀ tí ìsìláàmù ní ká lò tẹ́lẹ̀mí ni wọn kọ́ lókè àníkẹ́ mẹ́lẹ̀ ìjáàbù irọ́ ni níjọ́ tó bá rí ìjáàbù ẹ̀sìn tí ànábì ní ká lò gẹ́gẹ́ yóò ta kó àníkẹ́ mẹ́lẹ̀ sọ́ọ̀sì irọ́ ni níjọ́ tó bá rí sọ́ọ̀sì ẹ̀sìn ṣẹ̀rí àwọn ìjáàbù àsàlátù yíò kan <laughs> ní yíò kọfà ìjáàbù ẹ̀sìn kìí sàwọn ìjáàbù àsàlátù ìjáàbù àdánwò táwọn èèyàn ń lò kí ní ìsìn ìjáàbù ẹ̀sìn tọlọ́run tí anábì sọ̀lọ́ àsọ́lámù ní ká lò gangan ìjọ tán bá rí wọ́n sì dìde wọ́n sì takò ìjọ tán bá rí sọ́ọ̀sì tẹ̀sìn sọ́ọ̀sì skul ní ni wọ́n lára o àmọ́ sọ́ọ̀sì tí yóò fi tẹ̀sìn ọlọ́run tí yóò fi kírun yóò di àdánwò mọ́ wọn lọ́wọ́ tòun náà ni irú tóbi bá wà ń sọ bẹ́ẹ̀ fún ọmọ báyọ̀ mẹ́yìn ò ní dáhùn kò sì gbọdọ̀ sagídí pẹ̀lú wọn nígbà yìí ní ṣe kóbi wo sùn kó ní ọmọ kékeré yọ wá nírùngbọ̀n lọ́dẹ fáyín rúgbọ̀n lẹ́nu ìfẹ́ rí mọ́ ò ní dáhùn lóhùn ò ní dáhùn so ó sì gbọdọ̀ bú wọn ó sì gbọdọ̀ sọ̀rọ̀ sí ọ̀sùn wọn ó gbọdọ̀ pòjé sí wọn ó sì ní ṣe ń tání kò ṣe so lẹ́yìn òun náà ní ìlànà ahlu sunnah wal jama'a yẹn ni ṣé adé gbogbo àwọn kẹta ń sọ yìí jẹ́ ń mọ̀ pé gúrúbà ni gúrúbà ẹ̀sìn ní ń fà tó ẹ wò kúrò àwọn tó ń nírùngbà àwọn tó ń ṣayé gan nírùngbà àwọn tó yẹ pé wọ́n kàn ń ṣe wọ́n ń ṣe hip hop ní tiwọn wọ́n sì nírùngbà wọ́n bá tiwọn kí tó ṣe bá wọn jà ní. àwọn tó ẹ pé irùngbà ẹ̀sìn báyìí wàhálà dé àwọn tó ń ṣe hip hop wọ́n wọ ṣòkòtò ẹ ẹ tirikọ́tà àbí kí ló ń pè wọ́n ń wọ ẹ̀ sì ní bá wọn jà sí àwọn tó wáyé kó wá wo tirikọ́tà tẹ̀sùn wàhálà dé ṣùgbúrú àwọn kan yìí náà ní a fẹ́ kí kó kílẹ̀ sí ní àsìkò tí òun sọ̀rọ̀ bí ìdílé láì sàáìlà tó bóyá máa ra dúkìá àwọn tí wọ́n bá fẹ́ pè sí ojú òpó ah, zero eight one zero eight five zero one three seven one zero eight one zero eight five zero one three seven one so fún ìbéèrè sọdọ́kùn akínyìn àti kíníkà ẹ̀dá kan jẹ́ ká pààyàn sọ̀rọ̀ lọ́n àwọn tá a bá ní ìbéèrè tá a bá fẹ́ béèrè sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ká béèrè bí ìdílé láì sàáìlà bá dín jẹ́ mẹ́jọ. باشي ما يمشي بيئة وقرى باشي ما يمشي في الأفراء والأتراح السلام عليكم وعليكم السلام ورحمة الله وبركاته نعم نعم السلام الحمد لله نعم أنا أقول الله تعالى قال إن شاء الله جزاكم الله خيرا نعم náà rẹ ti wọlé ìbẹ̀rẹ̀ jọrọ̀ wàlékùn mùsùlùmí náà ẹ káàbọ̀. ẹ dákun agbádùn wọn ti di kẹ́yìn ara yín náà. ẹ tí yẹn bá ń kúnlẹ̀ ẹ̀dá kan máa ń sàbò wá pé kéèyàn béèrè pé àyà ológun wá àdìsí ológun wá méjèèjì dandan mo yọ jí kẹfà sọ ara ẹnì kejì ni wá pè yín ní ìjẹ ìjọ ológun òjì kẹfà sábà láti lè dáhùn rẹ̀. naam lọ́pọ̀lọpọ̀ gbà la máa ń sọ̀rọ̀ wọ́n dàgbé mo dáhùn rẹ̀ náà ní jẹ̀jọ́ ike olúwa subhanahu wa ta'ala قل ومن آياته الليل والنهار لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله bí wọ́n bá nínú àwọn àmì mi ọlọ́run ọba òun náà ni oòrùn àtòṣùpá àti ìràwọ̀ wàlélá tọ́sjúdú lè ṣọ́mùsí wọlé lè kọ̀mọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ wà máa tẹ kọ̀kọ̀rọ̀ fún òru àti òṣùpá wọ́sjúdú lèlà ẹ̀rí ayà yẹn náà wọ́sjúdú lèlà olúwọba nìkan òun náà ni kẹ tẹ kọ̀kọ̀rọ̀ fún sọ́látò fúsùlá ayà 37 wọ́sjúdú lèlà ìyẹn ni pé èmi ọlọ́run ni mo ní títẹ́ kọ̀kọ̀rọ̀ fún èmi ni mo ní fíforí kanlẹ̀ fún tá bá ní sùjúdù ìtumọ̀ méjèèjì náà ló ní sínú tó mo ti ṣe lẹ́kṣọ̀ bíi lẹ́kṣọ̀ mẹ́jọ lórí rẹ̀ tó sọ́tò fúsìlà àti bẹ́ẹ̀ náà hadith wà tí a nẹ́fẹ̀ẹ́ sọ̀rọ̀ sọ́lá mi ni pé mi ìfẹ́ níbọ̀dì láti kọ́ máa tẹ̀ kọ́ máa forí kanlẹ̀ kọ́ máa tẹ̀ kọ̀rọ̀ fẹ́ níbọ̀dì àti mi ọlọ́run so gbogbo àwọn kan yẹn tó bá dún lórí rẹ̀ náà á ah, ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ mọ̀ ní lára fún sàmọ́wọ́ tó wọn ní òṣè náà mọ́ bu yàn mọ́ gbẹnu sáwọn òbí rẹ nítorí òṣèlú ò ní ṣe naam wàlékùm salam tó lọ́bàá kẹ́ wàlékùm salam. naam ẹ káàbọ̀. naam ẹ káàbọ̀. agbádùn lẹ́kítọ̀ tí ẹ ti àti ìlú ẹ̀kọ́ kọ́mẹ̀ kì í ṣe pé bóyá ìgbádùn pé bóyá àti ẹ̀ka tí mi parí ẹ̀kọ́ ìjábọ̀. ìjákùn lọ́kàrà tí a fẹ́ ní ọ̀dọ́ ni pé ẹ má jẹ́ kí àwọn tọ́sọ́nà ẹ̀ má jẹ́ ká ti dúró máa wọ̀ ọ́ ẹ máa fi ìmọ̀ ọlọ́run ẹ máa fi kọ́ wọn ẹ máa fi bẹ̀rù ọlọ́run ẹ máa fi kọ́ wọn torí ẹlòmíì ló ń pàṣẹ ìmọ̀ ìzákùnlọ kẹrà mo fi hàn mọ́síláṣí kan ẹgbẹ́ hmm. ẹgbẹ́ wọn yẹ ká ti kọ́tù mẹ́ ọwọ́ abẹ́rẹ́ láti fi sọ́ọ́tì lànà àmà alhamdulilayi lẹ́yìn alákọ̀tàmá wájú rà àwọn mọ́síláṣí tó yẹ barakallahu fikum sọ ọlọ́run bá san bàbá yìí ní ẹ̀san olóore ọlọ́run bá dúpẹ́ fún yín ṣẹ́dọ̀ dúdú ọ̀rọ̀ ni wọ́n sọ so ẹ̀rí ṣẹ́rí tó ń jẹ́ ohun tí àwọn ń ṣe ní kọ̀kọ̀ àti ní gbangba òun náà ni à ń pèpè yìí láti ń ṣàlàyé rẹ̀ yìí a ní kankan dáwọ́ àwọ̀ ìyàtọ̀ sí tinú òtítọ́ ìyàtọ̀ sí ta so òun náà ni pé ẹni tó bá ń ṣe àwọn àṣejù ṣẹ́rí pàwọn èèyàn ń sọ ẹrú ni tó ń sọ yìí nìsín kódà mo ń retí pé àpèjúwe wọn mú wa wọ́n sì bá àpèjúwe wọn wa so kí ọmọ fa irun gùn fún yàn tó ti pé wọ́n ló sì fẹ́ ìmáàmù àkọ́dá lóòótọ́ kódà náà bí bínú bóyá ní ìyẹn ọ̀mọ́ ni náà bí bínú èrò ìwọlé lẹ́yìn àá àtẹ̀kùnú fatahana ní sẹ́fẹ́ máa fìtínà àwọn èèyàn ni bomi oní iná iná iná iná iná iná mi ń kun náà munafirin báwọn kan ti dé sọ́fẹ́ máa lé àwọn èèyàn kó náà ẹ̀sìn tó látara kí wọ́n kéwú tó gùn jù so ìdúródédé ń gbà mí àwọn èèyàn máa pè láti ìlú abẹ́lẹ́ ọmọ subhanahu wa ta'ala kó mọ́ ṣáà àtàlékún àgbẹ̀yẹ̀ fún wa bismillahi ta'ala tó bá di ní ọjọ́ mẹ́jọ láti pàdé pẹ̀lú ògùn ọlọ́run so nọ́mbà mi fún àtàwọn afẹ́ pè lẹ́yìn ètò zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine fọ́tà sọ̀rọ̀ lóun sálámà kùnà sálámà alaykum wa rahmatulahi wa barakatuh.